وخير العلي يدي محمد صلى الله عليه وآله وسلم إن أصدق الحديث كتاب الله وخير العلي يدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مودثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل الدلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد آه، السلام عليكم ورحمة الله وبركاته أجدي آه، bí آه، يوم الأحد ayọ́mọ̀lá ahad إطاري وشو ميلادي أما ìparí شيء ìdáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí a bá ní láti tàmálẹ̀ sí orí àwọn kankan bẹ́ẹ̀ náà sì wẹ̀ àná ti pé ọmọ ya wa láti Ìbàdàn Sulaiman amúbi ẹ̀yà fọlọ́ ọlá ọ̀yàrá ó ní program kan tẹ́ ká lọ́ngbà kan tẹ́ pé ọlọ́run ọ̀kadà rà torí pé mọ́ọ̀id ó change wọ́n wá pè á ní kótó di pé abẹ̀rẹ̀ halkọ̀ pé èmi ni so inshallah ẹ kà lọ bẹ anytime from now but síbẹ̀síbẹ̀ náà a try láti gba àwọn ìbéèrè kan tàbí kejì kí Allah subhanahu wa ta'ala kó fún wa ní ìmọ́lẹ̀ ọkàn ìmọ́lẹ̀ ara ìmọ́lẹ̀ ìṣesí àti tinubu sáré kó dẹ̀ fún wa ní ìmọ́lẹ̀ ní gbangba ọjọ́ bíi ndàlùkíyàmù gbogbo ìgbésẹ̀ wa kọ́ láwọn fi ṣe sábà bẹ̀rẹ̀ rẹ̀ fún aláyé àti gbangba ẹjọ́ gbé ní àrùkí àmì. jazakumullahu khairan ọlọ́run bá wọ sọ ní ẹ̀sán olórí tó pọ̀ ìbéèrè kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ní ìjókòó ẹyẹ kan tó náà ni ní ìjókòó wa tó kẹ́yìn tí a mẹ́nubà ọ̀rọ̀ jùmọ̀ so lára àwọn adab tí ẹ fi kọ́ wa òun ni ó pé èèyàn kì í sọ̀rọ̀ tí ẹ̀rẹ̀ ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà méjì. Naam, ìbéèrè kan wá jẹ́ wípé a rí gbọ́ wípé Imam Ibn Kathir rahimahullah wọ́n sọ ní òkúra àwọn wípé àyà idha quri'a al-Qur'an fastami'u lahu wa ansitu wípé ọjọ́ Jímọ̀ ni àyà yẹn sọ̀kalẹ̀. So, wọ́n ń ṣàlàyé fún wa wípé al-insult àti ìsìnmá ó ṣe lẹ́fún o kéèyàn ti ẹ̀rọ nǹkan wọ́jẹ́wọ́jẹ́ ní ìgbà ẹ̀ sòtọ́ ẹ̀jẹ̀ wípé nínú tí agbọ́lé ìjòkó ní wípé tó bá ní ká ṣàṣàlátù fánàbí Muhammad sallallahu alaihi wasallam a lè ṣe lọ́kàn tó wọ́n á fẹ́ kí ẹ bá wa ẹ̀kọ́ sí ẹ̀ gbogbo mùsùlùmí tí wọ́n bá ti dákọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kódà wà tó tó bá wà lórí ìgbọ̀nsẹ̀ kò ní màgbà tí ó ṣe sallallahu alayhi wa sallam tí ò dé ní màgbà náà tí ó bá ní tẹ̀yẹ́kùs dáadáa ẹ̀yìn wí pé ìtají dáadáa tí ò bá fẹnu sọ kò ní màgbà tí ó fọkàn sọ pé sallallahu alayhi wa sallam tí agbàlérò ń bẹ̀ yẹn ni wípé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ séyàn màá fò àná torí wípé kì í ṣe wípé ó kàn wá ó mà áhà ó ó ti ṣẹlẹ̀ kó á mọ̀mọ́ áhà tó irú nǹkan báwọn ó lè ṣẹlẹ̀ nígbà tí ń ta àgbà lọ́rùn. ìgbésẹ̀ ọkọ̀ ọlọ́ọ̀kẹ́ rẹ̀ àwọn tábà nílé ẹ̀yẹ ká náwó. one two three four five six. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé ní tí mo gbọ́yé nípa ọdún January tí wọ́n máa ń ṣe ọdún ní tí wọ́n pè lọ́dún náà January tí wọ́n máa ń ṣe náà ni pé oúnjẹ rẹ̀ kéèyàn kóra rókun bẹ́ẹ̀ náà àmọ́ ìyá kan wá sọ fún mi pé kí ni ìlà tá a fi gbọ́dọ̀ kóra fúnfún torí pé alala akal bídíà náà alala akal náà ṣùgbọ́n tá a bá ní ká ṣe tadakuk nazar sí i ká wò dáadáa òòṣà kan ni gbogbo àwọn nǹkan ọdún wọn yìí ó dá lérí òòṣà kan tàbí kejì tó jẹ́ wípé wọ́n fi ń ṣe ayẹyẹ rẹ̀ tó yẹ kí mùsùlùmí wá bá wọn máa jẹ́ ń jẹ òòṣà tàbá ṣe pẹ̀lẹ́ kó kún náà zọ̀rọ̀ sí ṣùgbọ́n torí pé ó ti wọn ò rí kànṣẹ̀ kan wọ́n ti ti bọ́nú bí ẹ̀sìn wọn tó bíi ti Christmas náà tó fi wá di wípé ìjókòó wa àjọṣepọ̀ wa ló ti dàpọ̀ mọ́ ṣàpà pẹ̀lú àwọn tí ì ṣe ẹlẹ́sìn kan náà pẹ̀lú wa débi wípé àwọn kan ní ìdẹ ó lè fa tanáfòr tabaghud àti ṣẹ̀nà yóò fa ìlera jìnnà síra ẹni àti ìkórìíra ẹra ẹni tó jẹ́ pé ìjọ wà papọ̀ pẹ̀lú fọkànbalẹ̀ ó lè dá àwọn wàhálà mi lẹ̀ but at the same time ó yẹ ká mọ̀ wípé ògóńgó tí Allah subhanahu wa ta'ala tó ń hàn òjíṣẹ́ náà sàásánà wá ṣe ó ní wípé mukhalafatu ghayri ká yapa sí tí àwọn tí ìṣẹ̀lẹ̀ sìn wá bá máa ń ṣe tó dẹ̀ jẹ́ pé ọ̀tà kò fún kókó òfin ẹ̀fọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bu'ithtu bayna yaday as-sa'ah bis-sayf hatta yu'bada Allah. وحده لا شريك له وجعل رزقي تحت ظل رمحي وجعل الذل والصغار لمن خالف أمري ومن تشبع بقوم فهو منهم pé ara mi wá ní ìgbẹ̀yìn ayé pẹ̀lú ìjà tí n gbọ́dọ̀ fi máa bá ẹ̀dá jà àfi tí wọ́n bá di wípé ọba adẹ́gbà nìkan ni olúkálùkù wá ń sìn. Allah subhanahu wa ta'ala wá ń fi ọ̀rọ̀ mi sí abẹ́ ọkọ mi ó dẹ̀ ṣe ìyẹpẹrẹ àti mọ ní bíntín ó fi ṣe àdánwò fún ẹnikẹ́ni tó bá yapa sí ọ̀rọ̀ mi tó jẹ́ pé ẹni tó bá tẹ̀lé ìṣètò ìṣiṣẹ́ náà sàásùn náà àtọ̀rọ̀ rẹ kí ni yóò ṣẹlẹ̀ sí ìdákejì nadara Allahu imra'an sami'a maqalati fawa'aha fa'adaha kama sami'aha ọlọ́run ọ̀tàn yóò gbé dáa yóò bá bàrà rẹ̀ ẹnikẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ mi tó sọ tó wá tìmọ̀ rẹ̀ dáadáa tó wá múlò gẹ́gẹ́ bó ṣe gbọ́ òjíṣẹ́ náà sáà fún àwọn àṣọ yìí pé wọ́n ti ṣàbà àbẹ̀ kọ́rí fọwọ́ mi nù ẹnikẹ́ni tó ń bá ń ṣèṣe sí àwọn èèyàn kan bẹ̀ṣọ́ pẹ̀lú ìfẹ́ tàbí wàá ti pé a ah, tó tẹ̀ bàtí tó gbé lárugẹ tó mú lọ́kàn tó tó ń pa ń tẹ̀sí. Ah, òun náà ti dára wọn nígbà tó bá fi jẹ́ pé wọ́n ń ṣe Christmas àwọn náà ń bá wọn ṣe ọdún January àwọn náà ń bá wọn ṣe bí ìgbà tó jẹ́ pé ara ẹ̀sìn wa gan lọ́wà torí àwọn èèyàn wà tó jẹ́ pé láti mọ́gírìbù òru January ni wọ́n ti ni wọ́n ti di gbàdàgbọ̀n wípé àwọn èèyàn náà fúlà mọ́jú ká ń dáhà rẹ̀ nínú dì nígbà tó jẹ́ pé eléyìí wà lára ẹ̀sìn tó tẹ̀ jẹ́ pé yàní ṣíṣe gan ìyapa sẹ́sìn yìí èyí tó jẹ́ tiwa gan a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wípé a ah, ọdún léyà ti ń bọ̀ báyìí àbí ọdún àwẹ̀ ti ń bẹ̀ káwa ṣe kí ni káwa sọ pé ókè o àní sún sílẹ̀ ó fi má kò sí nínú ìṣesí wa so ló fi jẹ́ pé ilé àwọn láwò tí a bá wá fẹ́ ṣe sólùṣù sólùṣù wọn dá lórí pé àní ta ẹ̀sìn wa nù. No àdẹ ah, mọ́sálẹ̀ ok olúkálukú ti ma ìwọ ara wa wọ́n gbá àwọn oúnjẹ kan wá mébi níbi ọdún Christmas àgbà láti pín fún àwọn bí irú ẹgbẹ́ wọn bí bẹ́ẹ̀ náà kì í ṣe wípé ìmọ̀kálá ìlànà àti kọ́ láàrin àwọn afa lórí rẹ̀ ìpètọ́ba yẹ pé ìjókòó tẹ̀yìnjọ́ ń jókòó papọ̀ ìbágbé tẹ̀yìnjọ́ ń bára yín gbé ó jẹ́ ìbágbé tẹ̀yẹ pé irú nǹkan báwọn ó lè fa kọ́nu kọ́họ̀ tí ó fi wádìí wípé amnu kò ní sí ma bí irú situation táwọn nàìjíríà láṣẹ kan sí ra rẹ̀ tọ́jẹ́ wípé gbogbo ẹ̀ ti lúpọ̀ mọ́ra wọn tọ́jẹ́ pé subhanallah ilẹ̀ ilẹ̀ àwọn ilẹ̀ ọjọ́ tó yẹ àti fatu ní fatu kù ọ̀rọ̀ láṣẹ kan aburú tí yóò fẹ́ mú wá yóò pọ̀ ju dáadáa rẹ̀ lọ irú àwọn maslahat ma lórí ẹ̀ ọmọ ìyá kan wá ṣàlàyé kankan fún mi. but mo wá fẹ́ kẹ́ bá mi tan náà mọ́lẹ̀ fún ṣáàlá. kọ́lá àwọn kan àmọ́ ṣe. ọmọ yẹn ni nígbà tó pé àwọn ahmadiyya for example àwọn ìjọ ahmadiyya bẹ́ẹ̀ ni pé ìtòhùn tí ó ṣe àwọn tí wọ́n jẹ́ nínú wọn tí ò ṣe pé wọ́n mú àwọn àkídà wọn dání dáadáa wọ́n ṣe fún ní eh, ọ̀dọ̀ pé ọ̀rọ̀ amadiya kò ti ọ̀rọ̀ ìṣirò amadiya kò sí nẹ́sìn ẹ̀sìn Islam asọ̀ because nítorí sọ ní kó ń gba wáyé ó lọ ń gba wáyé kò fi máa kó ń gba wáyé nìkan ó lànà bí lòun kò fi máa ń bá àwọn nìkan ó ní gbogbo àwọn ẹ̀sìn nǹkan ẹ̀sìn òun náà ní so ìjọ ń túmọ̀ sí ni wípé ẹnikẹ́ni nínú Islam kí ló fi tó dé ana asàlẹ̀ wọ́n wá pàkíyèsí wọn sí àwọn kan nínú wọn wọ́n gbé a ah, eléyìí ìtẹ́nà a ah, ọ̀rọ̀ tí wọ́n ti pe àkíyèsí wọn sí ó yanjú wọ́n yapa àwọn òpè lánàá bí wọn ò dẹ̀ sọ wípé kùránì ní ìtúnyàtà títú àì wọ́n yapa sí wọn ni a. Ah, but wọ́n wọ́n ń ṣe ìṣe bíi ìṣe ẹlẹ́gbẹ́ láṣẹ kan ara mi náà bídà yìí nínú àwọn àdádálẹ̀ lélẹ̀ ẹgbẹ́ akẹgbẹ́ jọ nǹkan kan nínú àwọn bídà lélẹ̀ but kò tí ì di mọ̀kásìrọ̀ kò tí ì di tú kó wọn jáde kó nínú ẹ̀fẹ̀. naam irú àwọn yẹn sì bẹ́ẹ̀ni ṣé yẹn lè fi wọ́n ṣe ẹ̀rí wípé fífẹ́ kọ́ fáwọn yẹn ní wúlò àwọn tó wá jẹ́ kèfèrí náà fún bíní tó já pé àwọn náà ní ẹ̀rí èṣe bí wọ́n ṣe mẹ́rin kan àìsí kìíyàsí ṣẹ̀rí pé kìíyàsí kan wà lẹ́wọ̀ àwa fẹ́ ṣẹ̀rí lórí kìíyàsí láà níta fi ń ṣẹ̀rí ni aslo kúránì sọ báyìí òjíṣẹ́ náà sọ láǹsọ báyìí àwọn sàádé sọ báyìí àwa ní sọ yìí pé torí ipá àwọn sàádé ti sọ báyìí ń wò lórí iṣu báyìí èmi náà ó ti tèmi gùn lé orí tiwọn là ṣé tí wọ́n ń bá bọ̀ ní ọ̀rọ̀ sọ́jọ́ra wọn kọjọ́ra wọn tó ti yé báyìí nìsí kọjọ́ra wọn. the only exploring rẹ̀ rẹ̀ sọ pé àwa yìí ṣe irú ọdún yìí àgbàgbọ́ ìjẹ mímu rẹ̀ àìrí báwọn dá sí kì í ṣe irú eléyìí nìkan o àwọn tí wọ́n ń sọ pé àwọn ń ṣe mọ́lìdì gan o wọ́n ń ṣejọ́ bí ànábì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàmọ́ wọ́n wá ń ṣe ní ìṣe wípé wọ́n fi ń ṣe afẹ́ àgbà tí wọn àìtì ẹ̀jẹ̀ ń jẹ wọn tó ti yé báyìí nìyí kó fi mọ̀ yìí pé yàní ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ojú ti ń bẹ ní ara àwọn lọ́sọ̀ ẹ má dòrò nǹkan báyìí wá fà wá àìgbà tàwọn ti wá ẹ̀ náà kí ló bá fi ṣe ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ń tá jẹ ń tá mú bá ṣe lọ ayé wa ọlọ́run wọn gbọ́dọ̀ dá sí i dídá sí ọlọ́run ọba wà ń bẹ̀ eléyìí ìṣàràǹtà fẹ́ tó ti yé báyìí nìyí kìí ṣe pé ká sọ pé tò torí pé kíásì náà ti wà ń bì lórí kíásì wọn á sì ṣe kíásì là kìí ṣe máa ń ṣe yọ òfin mi. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà ó lè pé nípa ti òkú òkú àti jíjẹ oúnjẹ òkú. bọ́lá rẹ̀ ni wọ́n ní ti dáadáa. àmì ìṣàlù. náà èyí mo gbọ́ yìí ni pé lẹ́yìn ìjọ kẹta àtẹ̀ntókù kú fún àtàwọn tí wọ́n lọ dẹ àwọn olóòkú àwọn méjèèjì lẹ́yìn ìjọ kẹta tí wọ́n padà sí iṣẹ́ wọn. kíni jésù sọ fún báyìí bẹ́ẹ̀. wípé torí hadith tó wá pé àwọn tí òkú kú fún tí ó yẹ pé àwọn ni bí àwọn ọmọ olóòkú wà ní nǹkan kan lẹ́yìn ìjọ lẹ́yìn after tí wọ́n bá ti sí níjọ́ tí ó bá jáde láyé wípé àwọn tí wọ́n fẹ́ lọ kí wọn tó bá fẹ́ lọ bá wọn kẹ́dùn ìjọ kìíní ìjọ kìíní ìjọ kẹta lẹ́yìn ìjọ kẹta. ṣáàdì fún wa báyìí dá. mo gbọ́ pé àdìsí wa bẹ̀. àdìsí ara àwọn ọmọdé àfihàn ààbò. ìtọ́ wà ní wípé obìnrin tí tọgbọ́lọ́wọ́n bá gbọ́ àti ìjọ ọ̀gbẹ́ǹde àkíyàmà kò gbọ́dọ̀ kẹ́dùn fẹ́ nìkan kan jùjọ́ mẹ́ta lọ lẹ́yìn ọkọ rẹ̀ sóde báyìí. بني جايزي فإن العلاقة بين هذا وذاك tó dé báyìí nísìn obìnrin ọba kọ mo fẹ́ èèyàn kú nísìn mo fẹ́ bá kẹ́dùn ọba lọ bá wọn kẹ́dùn ọgbọ́dọ̀ tí ìbá ti sọkọ rẹ̀ tọkọ rẹ̀ ọdún ọjọ́ mélòó ni oṣù mẹ́rin àti jọ mẹ́wàá hàn tọ ìyún wa tí ìbá ti ṣe tọkọ rẹ̀ ń wo ọgbọ́dọ̀ sọ fún òun kan kẹ́dùn kọ wa lò ju lọ́dọ̀ ti dára. fàáhẹ́. lórí ẹ̀sìn àwọn tó wá ń sọ pé ok káwọn máa ti jọ mẹ́jọ káwọn máa ti forty one days. bẹ́ẹ̀ ṣé ó wá pọ́sibù gẹ́gẹ́ bí wọ́n ṣe ń béèrè lọ́ọ̀nù. bẹ́ẹ̀ ṣé ó pọ́sibù pé ìjọ mẹ́ta yẹn ń sìn. sísè pé ẹ̀rí wà pé ká pọ́n àlejò lé. àwọn wá lówó lọ́wọ́ wọ́n fẹ́ indirect wọlé ní tóbi tẹ́kẹ̀ ṣàlàyé dáadáa. àwọn lówó lọ́wọ́ ẹni tó fẹ́ wá yẹn fún lówó owó tó máa tó ra màálù bag rice kan. wá ara wa torí àdé pé àwọn tí wọ́n bá ní òkú kí wọ́n gbé kí wọn torí àìrójú ráyè bá wọn. ọ̀rọ̀ ẹ̀sìn ṣe máa ṣe wípé torí pé lè jẹ́ kẹrùn máa ti bẹ́ńlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ṣe máa mú gbogbo ìgbà ni mùsùlùmí máa ń ṣòkò gbogbo ìgbà látara kíkìnì gbogbo ìgbà tó bá ti máa ti òkú rẹ̀ alámàfúrúláhù àwọn ọmọ alámàfúrúláhà wàrhàm wàkí àzábẹ lọkọbẹ wàkí àzábẹ náà wàdìkúlù jẹnẹtì nàìjíríà báwọn kàmá ṣàdúrà fún un akínú alámàfúrúlì wàlúwàlúbẹyà والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والموات òjíṣẹ́ náà sàrà sọ́là ní istikfaru tí gà yẹn téèyàn bá ti ń ṣe èèyàn ó gba commission lórí gbogbo àwọn èèyàn téèyàn dákun yẹn wá wo bí ládàá yẹn ó ti pọ̀tọ̀ wọ́n láwọn bá forí jìn àwọn òbí mi méjèèjì àtàwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin àti mùsùlùmí lóbìnrin àti mùsùlùmí lọ́kùnrin àwọn tí wọ́n ń bẹ láyé nù wọn àtàwọn tí wọ́n ti lọ so gbogbo àwọn eléyìí ọgbà kọmíṣà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí rẹ̀ so gbogbo gbà ni wọ́n fẹ́ ká máa ṣàdúrà fún tó ti yé báyìí nìyí maybe báwọn yẹn ah, opportunity ni àwọn yẹn ti jí wá síbi látàárọ̀ wọ́n kọ̀ láti lè pé wọ́n jẹ breakfast kan tó débi ọ̀sáré sọ fún ìyàwó rẹ̀ bá ń sẹ́ńjẹ tó ti yé báyìí nìyí wọ́n ṣe ń eh, ṣe láti kú fáwọn ẹ̀kẹ́ ti jẹun àníyàn tó ọ̀dà sọ́kàn ìwọ bá ládàá kọ́ máa bá òbí mi báyìí kọ́ bá á fọjọ́ sí mẹ́ta mẹ́jọ ogójì ọjọ́ so ibi tí ọ̀rọ̀ wà ọgbẹ́ ọwọ́ mọ́ṣáláṣí bó ṣe rí tàbí ọwọ́ agbègbè táwọn ọ̀rọ̀ mi ọwọ́ agbẹ́ ti pé tó àwọn èèyàn máa mi ládàá tó náà ọ̀bà fún mi kọ́ máa bá yà mí tàbí kọ́ máa bá bàbá mi torí pé ara aṣẹ́ wọn ni ẹ́ ara aṣẹ́ ọwọ́ wọn ò ní àwọn ọmọ wọn tó ti yé báyìí nìkan ó ní bá a ṣe ṣòkú tí a sì gbalada ń bẹ̀ ojú ọ̀nà tí wọ́n ń gbà ṣe yẹn ni wọ́n kán lùgbẹ́ tọ́ra ìmọ̀kan àṣepatí àmáṣọ gbogbo àwọn eléyìí ò bí dáhàtì ẹ̀yìn sáré tó ti yé báyìí náà náà ìbéèrè lẹ́ẹ̀kẹta ni nípa ti tààrí. ẹ̀yọ́ nìkan kọ́dà láàṣà. <laughs> <laughs> nípa ti tààrí. kọ́lọ́wọ́ kọ́lọ́wọ́ fà ìgbà wa nù rẹ̀. àmì ìṣàlẹ̀. Hmm. tààrí ẹnìkan bẹ́ẹ̀ ni àti ibi tí mọ́ṣáláṣí wà ìmọ̀ kò jẹ́ níwájú mọ́ṣáláṣí yẹn gbogbo tí ò sí fẹ́ pé yábí ń gbà ṣe bàbá ìsìn kí sàárì ẹnìkan wà wà wájú ẹ̀ àbí kó jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn lọ́wọ́ ọ̀tún àbòsí àbí lẹ́yìn ẹ bá wa ṣe àlàyé lọ́yẹ̀ ṣáàlẹ̀ kí òun bẹ̀yẹ sábà ṣe ṣó ní sàárì àti ibùgbé wọn ẹ sọ̀rọ̀ wọn ń ṣe ọ̀rẹ́ lójúṣẹ́ náà tún ìtẹ́ ni mùsùlùmí ń sìnkú sí ó ti yé báyìí nìkan àwọn wo ni wọ́n ní ìsìsínà àdáyẹnrí àṣàkó nínú eléyìí àwọn ànábì ọlọ́run bá sallallahu alaihi wa sallam rẹ̀ ibikíbi tí wọ́n bá tán sí ibẹ̀ ni wọ́n sì wọ́n sí. inú yàrá sayyidatina Aisha radiyallahu anha inú òjíṣẹ́ náà sàrà sílám tán sí ibẹ̀ ni wọ́n sì sí. mọ́ṣáláṣí lè bá a níbẹ̀ ní kò tí làwọn afáàkàn fi rẹkọmẹ́ndì wípé kí wọ́n sẹ́ǹsì rẹ̀ ọ̀f káwọn aláìmọ̀ kan má máa fi ṣe ẹ̀rí wípé ṣebójì ṣẹ́ náà sàásìlà ṣebó wà lọ́mọ ṣíláṣí tàbá àwọn onífẹ̀ẹ́ ní méjì ni ó lè jẹ́ àìmọ̀ kan ó lè jẹ́ fẹ́ẹ́ nú mọ́ṣáláṣí kan wà tó jẹ́ pé ńgbà wọn tẹ́ni tí àfààní òkúta ńgbà tí wọ́n sin wọ́n sin sínú mọ́ṣáláṣí níbi kíbla nínú kèé ṣe yí pé kèé ṣe pé wọ́n ní wọ́n pẹ́ mọ́ orí mi mórí tí wọ́n wọ́n daṣọ bo obì kan wọ́n ṣe bí ìbàtọ́jẹ́ pé wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ wọ́n á bèrè pé èwo lélẹ̀ àrẹ̀ kíkẹ́ wọn kan èwo lélẹ̀ wọ́n ní sàárì ẹ̀ tó ní mọ́tà fún islam làwọlẹ̀ eré yẹ ọba mọ̀ èmi tún tèmi kí ó lo tó máa mú lélẹ̀ jù bẹ́ẹ̀ kí ni káwọn ṣe mú ẹ wù lọ sí ní tẹ́ ọ̀kan ló méjì ni tí wọ́n bá ti sí sí àgbègbè báwọn tó bá wà níwájú ó burú jáì tó bá wà ní agbègbè mọ́ṣáláṣí ní sọ̀ráǹdì lẹ́ńbẹ̀ náà pé nínú mọ́ṣáláṣí ní aráàlú mọ́ṣáláṣí pọ́npá òun náà burú but ọ̀kan burú jù kan lọ because ó lè yẹ pé mọ́ṣáláṣí ó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí a tó kọ́ mọ́ṣáláṣí ọkàn jẹ́ pé aráàlú ibẹ̀ yẹn ló wà nìkan ìyẹn ọ̀tọ̀ but pé ọwọ́ akú wọn ní ẹ̀jẹ̀ akọ́ mọ́ṣáláṣí síbi tó kú sí ẹ̀yìn ẹ̀ṣára rẹ̀ nítorí dájú náà ni pé kí wọ́n wú kí wọ́n lọ sí sí kí wọ́n wó òkun yẹn kó mẹ́ kí wọ́n lọ sí títẹ́ nítorí ti dáa jù ní. Wàlẹ́kùn sálàmù. Ilé ìsọ̀fẹ́ béèrè náà ó fẹ́ fara jọ ìtẹ́jú sọ́tẹ́ nípa òkú ṣíṣe. Ìbéèrè yẹn ó máa wọ inú àṣà ìṣe àti ẹ̀sìn lọ. Báwo fọlá sí? Àwọn Yorùbá kéèyàn ó kú ó ti àti alifá éèdì kan sí èdì kan wọ́n kà pé ọ̀fọ̀ láti éèdì kan sí èdì kan wọ́n rò pé ah, bàbá wa ti lọ sẹ̀bírísẹ̀rì wọn. káwa sọ ní pé àgbẹ̀yìn òkú wa àgbẹ̀yìn arúgbó wa. láti lọ pé condolences ń bá yín ìdáhùn wọn lè lọ rẹ̀ tó jẹ́ tọ̀fọ̀ ẹ̀ bọ̀dé tó jágbàlagbà wọn á dìde wọn máa ń tètè yára. wọn ò ní banújẹ́ sí. wọ́n lè máa banújẹ́ hmm. so nígbà ògbà tí bẹ́ẹ̀ wọ́n mú ẹ̀rí àdìsá náà ìsọ̀tọ́ jáfà pé àìrójú àìráyè òtítí báwọn ará jáfà tó káwọn yẹn kan lọ dáná fún wa tó èyí tí káwọn àfihàn bẹ̀rẹ̀ pé jáfà ìgbà tí jáfà kú ń fẹ́ bẹ́ẹ̀ pé ọmọ ọdún mélòó ni ṣé lára kíláàsì táwọn ẹ̀ ṣe òkú ọkùnrin ká ní èjì ẹ̀ tó kú. rárá rárá rárá mọ́mú báwọn gbogbo ẹni tó bá ti bàlágà gbogbo ẹni tó bá ti kú ọ̀fọ̀ ni. àmọ́ tí lè bá lọ. àmọ́ tí lè bá lọ ìpáyà mi gbogbo ẹni àmọ́ ah, ah, kọ́ndíṣàn tó kú sí o àmọ́ tí lè bá lọ àmọ́ bọ́yọ́ lọ́wọ́ ọbọ̀ gbàlẹ́rú àbí yọ wà nù yà lójúṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam jẹ́ àdúgbò ìkùsùn ìsàlẹ̀ kí ni máa sọ fasadullah li akhikum fa innahu al-ana yus'al. أسأل الله لأخيكم التثبيت الإثبات فإنه الآن يسأل أقول قال الله صلى الله عليه وسلم ẹ máa tọrọ fún ọmọ àyà yín nísìnyí o ìdúró tuntun torí wọn ń di léèrè lọ́wọ́ nísìnyí ṣé wọn ò ní bá arúgbó léèrè wọn ò ní bọ̀dọ̀ léèrè so sàrà àká máa ṣeun pé kọ́lọ́hún ọbọ̀ wọlá ń ṣe láti fi wójú rẹ̀ yìí kọ́ bá mú kọ́ bá fojú jin òkú ni ìtumọ̀ tá a máa fà ṣé arúgbó sọ́bọ̀ ń bẹ̀ tìjà àṣà ìtọ́wá ni wípé ẹnikẹ́ni tó kù bá kú fún torí à ń kẹ́dùn ó lè jẹ́ bàbá eighty tọ́dẹ̀ jẹ́ pé òun lọ́lọ́run ọba fi ṣe òpó mú lérò ẹnu gan ni máa jẹ́ ọ̀fọ̀ jù torí tí wàhálà bá dé òun ẹ̀ lè bá tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀ta ẹ̀lẹ̀ lórí eléyìí bámbámbámbámbámbá wọ́n tù téèyàn wá sọ pé ikú bàbá búmbàlì sọ̀fọ̀ ikú bàbá Albani rahimahumullah kìí sọ̀fọ̀ ikú bàbá sọ́lé ibn Uthaymin kìí sọ̀fọ̀ láti ìgbà tí wọ́n ti lọ nǹkan ìyẹnjú dìsìn torí pé kí ni tí nǹkan bá ti fẹ́ dàrú tó o bá ti pe ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́lẹ̀ bá ti ṣàlàyé wọ́n tún dáa padà sọ́dọ̀ lẹ́yìn wọn ni mo tún rí báyìí ẹni tí ọba ti ti sọ lágbájá sọ pẹ̀lẹ́ rí yẹn mo kó tèmi jẹ mo gbè lẹ́yìn tó sọ. àwọn okó mẹ́ta tó kó ọmọ ìrònú tó jẹ́ pé àti máa ríru rẹ̀ ní gbogbo ìgbà ọmọ ń ṣọ̀wọ́n láti ìgbà tí wọ́n ti lọ ní wàhálà ti bẹ́ẹ̀dì sùn torí àti tẹ̀sẹ̀ bọ́ bàtà ń ìtẹ́ ọlọ́run bá ní kò sí tẹ̀sẹ̀ bọ̀. ń tí wọ́n sheikh abdulaziz bin baz rahimahullah àwọn tó wọ́n sá wàhálà tí wọ́n ṣe lórí ìmọ̀ títí títí títí tó fi dìgbà tí wọ́n dùn kèé ṣe ọ̀rọ̀ ogún ọdún wọ́n fẹ́ wo bí ọgbọ̀n ọdún nítí bàbá sheikh abdulaziz bin baz rahimahullah àwọn tó wọ́n sá àwọn kan sọ ni wípé ó dín di bí ìdajì kárùnù wọ́n ní bàbá Albani ti tẹ̀ bàtí wípé kí ni kí ti bọ̀rù jíṣẹ́ náà sọ àtúntò àti ìsara rẹ̀ kí ń gbà fún odindi ìdajì kárùnù ní fifty years ló fi ń ṣe yìí náà kéèfé ń tẹ́ nìkan kan wà bọ́ sí lójijì ọ̀fọ̀ ni àbí ẹ̀sọ̀fọ̀ wà láwọn ńlá ni tó kéèfé ìjẹ́ àgbà tàbí ọmọdé ní kí ni ipa tí ń kó láwùjọ láti láti tọ́ ẹ̀dá sọ́nà láti ó lè jẹ́ pé ó ti wáyé tìrò tán but òun ni ò tí ì jẹ́ kẹ́ bí ó dàrú tẹ́lẹ̀ ìbá fẹ́ ṣe lé àní rárá wọ́n ṣe báyìí ẹ bá ń tẹ wá ó tó pè gbogbo ẹni tí bá jẹ́ ẹ bá ń tẹ wá ó tó pè ṣùgbọ́n tó ti lọ ẹ́ lé olúkálùkọ́ lọ pé wá ẹni tó ti ń ṣe kínní òun ó ti lọ o ọ̀fọ̀ ni àbí ẹ̀sọ̀fọ̀ ọ̀fọ̀ ni so kì í ṣe ní tá a wo ìjẹ́ ọ̀fọ̀ nu but ọmọdé tó bá kú tí ò bá tí ì bàlágà tó ti yé báyìí nìsín ọ̀rọ̀ rẹ̀ ọ wà nínú màṣíẹ́tìlá gẹ́gẹ́ bí a ṣe gbọ́ òjíṣẹ́ ńlá sọ̀lá àlọ́sọ́lá ń sọ yí pé àwọn gúrùpù mẹ́ta ọlọ́run ọba yóò tẹ̀sí wọn níbi ọ̀gbìn dàlùkíyàmù àwọn tí ọlọ́run ọba fi tí ò fún ní òye tọkọlọ wọn dàrú àwọn tó jẹ́ wípé rìsálà wà sí ọ̀dọ́dọ̀ wọn àti odi. Allah subhanahu wa ta'ala ẹni tí ó lè sọ̀rọ̀ kò gbọ́rọ̀ kò lè sọ nǹkan kan aláwọ̀ sọ pé ẹ máa lọ nùnà àwọn tó lọ́wọ́ bá ti kádàrà nù wọn wípé iná náà ni wọ́n wọ wálé kí la ṣe kò fún alóye láyé kò jẹ́ kí rìsálà ọ̀dọ́dọ̀ wa àgbọ́ràn ó tún wá ní nìsín òní ká máa lọ nùnà rárá o àwọn jogún bàbá ńlá wọn nù ìbílẹ̀sì lọ́dọ̀ lọ́dọ̀ pé ọlọ́wọ́ bá ní kó ṣe sùjádà wọ́n ní khalaqtani min nar wa khalaqtahu min tin lẹ́yìn là ń sọ àbí òfin tí wọ́n fún ọ. àwọn tó lọ́wọ́ bàbá ti kádàrà yìí pé wọ́n rà àlìjẹ́nà wọ̀ ọmọ àlìjẹ́nà ni wọ́n sọ pé ọba wa ni àṣẹ tó bá pa wá náà ni wọ́n máa lọ òjíṣẹ́ náà sàn sàn ní ọlọ́wọ́ bá wà sọ pé ẹ̀yin tẹ́ ń lọ ẹ padà ẹ máa wà lìjẹ́ náà lọ ẹ̀yin tí ẹgbẹ́rù gbọ́nrí wọn tá a bá ránṣẹ́ sí i gan bẹ́ẹ̀ sì gbẹ́rù gbọ́nrí wọn ẹ máa wọ́n náà lọ kọ́lọ́mọ ti tu abẹ́ so ó ọ̀rọ̀ tí wọ́n à lè mẹ́nu lé but ẹnikẹ́ni tó bá ti bàlágà ó ti níwọ̀ lórí so ó ti di pàtàkì wí pé kí ni ọ̀gbọ́dọ̀ gbogbo tó bá ti jáde láyé ọ̀fọ̀ ni ìbáà jẹ́ ẹni tó dógbó ọ̀fọ̀ ni because nísìn bàbá tó lo seventy láyé tàbó lo eighty tàbó lo hundred tó bá kú ṣé ó lù nílò tí ọlọ́run ọba ó fi gbà lẹ́rú ntí mùsùlùmí ọmọ wò ni yọmọ banújẹ́ lé lórí kí wá sí pé à bàbá ti kó àwa la gbẹ̀yìn rẹ̀ gbígbẹ̀yìn ẹ nìkan òun kì í ṣù ìmàmù Nawawi ṣàfihàn ọlọ́run mọ̀tẹ́wáṣá ọdún mélòó ló láyé ọdún mélòó ló gbogbo ọdún tó lò ìpàlọ́ èfi pé kò pé fifty kò pé fifty years of age torat ogún tó filẹ̀ nípa àmà sọ̀hánàlá wọ́n pọ̀ bá wọn so kára sọ pé èyàn bó ṣe lògbé sá ipa tó kó láyé adé láwọn èèyàn tó yẹ pé wọ́n lo more than hundred years of age láyé wọn ò já kankan wọn ò ṣe kankan lórí lórí ẹ̀sìn ó mutí kú ni ó ṣe sìnà kú ni. ọjà lè kú ni jìbìtì olùkú ni sọ gbogbo wọn bá sọ irú nǹkan bá bí mùsùlùmí ó ṣe máa ronú kìí ṣe orí tàwọn aláṣàdé <laughs> so ọ̀yànjú díẹ̀ bẹ́ẹ̀ <laughs> náà. tún fẹ́ padà sínú àṣà yẹn tó láàrin èjì kan sí èjì kan yẹn tí ìwà fẹ́ lọ kí ẹn tọ́fọ̀ táwa gbà pé ọ̀fọ̀ nílẹ̀ a àní retí mẹ́nu mẹ́nu kò sí nǹkan kan wọn àní retí mẹ́nu mẹ́nu kí bí wọ́n sáàpù wa lóúnjẹ lẹ́yìn tó jókòó ọ̀fọ̀ ìwọ́n tó wáyé pé ti àgbàlagbà wọn wà lọ́nà jíjìn nílé tó ní tòsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ débi kí ẹlòmíì lórí odidi ọjọ́ kan bẹ̀ àárọ̀ ọ̀sán alẹ́ lè bá ń bẹ̀ ẹlòmíì lórí odidi ọjọ́ mẹ́ta ń bẹ̀ tó máa wò ní pé bí nǹkan bẹ́ẹ̀ káà pé wọ́n ti ń kíni táwọn ti ń kíni nípa báwo lóya kálọ́mọ rẹ já kálọ́mọ rẹ ẹran kálọ́mọ rẹ lè yóò máa gbọ́n alówó lọ sábà wọn pé èèyàn ti wá àwọn èrò tó pọ̀ sí tó ń bọ̀ sábà wọn pé ká kú pa màálù kí ká dáná ká fi ẹntatéèn àwọn yẹn ẹ má dùn kátà wọn ọjọ́ kan bẹ̀ ẹlòmíì ló ọjọ́ méjì ọjọ́ mẹ́ta sábà wọn pé nígbà tí bàbá jáde láyé bá a ṣe lọ rí wọn báyìí tí mo ah kí ló ṣẹlẹ̀ ah sọ̀hánàlá wọn ò lè ṣe nǹkan kan mọ́ ó lè ti dáhùn ya hayu ya qayyum bi rahmatika as-saghif lẹ́kọ̀ọ̀kan ya hayu ya qayyum bi rahmatika as-saghif kò sí agbára àti ṣe nǹkan kan mọ́. mo ti wọ pé ọ̀dà ẹ jẹ́ ń sáré wékò kí n tó tún padà wọ́n sọ fún mi pé bàbá nígbà mo jí báyìí mo ti ní sọ rẹpẹtẹ àwọn ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n pè rẹpẹtẹ mo mọ̀ pé ó ti ṣẹlẹ̀ torí kọ́ọ̀fù ti pọ̀ mo wá pè wọn kan àti ń pè ẹ́ láti gbà mo ní bẹ́ẹ̀ ni bí mo ṣe dé ọ̀rẹ́ mi mo sùn lọ ni wọ́n ló tó bẹ́ẹ̀ bàbá rẹ ti lọ iná ìlà rẹ̀ rẹ̀ rẹ̀ bó la ti fẹ́ ṣe wọ́n ní wọ́n láwọn ẹ̀sìn kò ń bí ọdẹ yìí á sè but Alhamdulillah, nínú àwọn afá tó wà bẹ́ẹ̀ ni rárá o àlejò làwọn eléyìí wọ́n dẹ̀ ní bọ́lá ń bá ìsìnkú jíṣẹ́ lọ́sàn àṣálà làwọn ó ṣe ẹ bá wọn ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n á pè títí ten wọ́n ó sìnkú o ṣé ká dúró de ọmọ ní pé kí n lè jí wọn wọn láwọn ó ti yá wọn wọ́n dẹ̀ sí bí mo ṣe dé alọsíbi tẹ aṣàdúrà àṣẹ gbogbo ẹ aṣèpàrọwà aṣèwàṣì àṣẹ gbogbo ẹ ọ̀nà ọ̀dà àwọn yẹn pè mí láti kù kí ló ṣẹlẹ̀ mo ló ti ṣẹlẹ̀ ṣé káwọn ọmọ bọ̀ mo ní kí ló dúkù mọ̀ wọ́n ti sin wọn ǹjẹ́ ìfẹ́ sọ pé àṣẹ náà ni ẹwà kí wọn sí wọn lára wọ́n ti sin wọn èmi gan ti ń bọ̀ lọ́nà ní sùn. nínú àwọn bí ọmọ ọmọ ẹ̀gbọ́n kàkà tó yẹ pé ọmọ àbúrò àná kàkà tó yẹ pé gbogbo ọgọrọ wọn yẹ kẹ́ni o ti sí kíni kẹfẹ́ kí lẹ́fẹ́ kí máa dúró ah, kí ni mo mí ìlú kó kálukú máa lọ ọlọ́ máa ń ṣàdúrà fún bàbá kọ́nà bàbá kó gbà wọ́n lẹ́rú kọ́jà tó pọ̀tàn tiwọn náà dà àbí mi yẹn bá lọ over hundred years láyé kí la tún kí la fẹ́ kí pẹ̀lú rẹ̀ tọ́jà ló ẹ̀fẹ̀ kí pẹ̀lú rẹ̀ so èyí kó kálukú máa kọ́ máa lọ ìgbà yẹn ni àwọn ẹlòmíín ṣe ń tají àìjẹ́ bẹ́ẹ̀ ẹnì kápẹ́ ni ó ní wọ́n láyé tó bá yẹ kọ́ pani lóòótọ́ bá àwọn èèyàn bá bọ̀ dé ò ní choice ọ̀pá màálù wọ́n ní ìṣe ìṣe ní dáǹkù gbogbo àwọn tẹ́ǹpẹ̀ àwọn ọmọ ya kan wọ́n ní pé àwọn ń bọ̀ àwọn wà tíhun tàwọn sí wọn lára mo ní pẹ̀lú ẹ̀ ìwò pẹ̀lú ẹ̀ ìwò sọláàtì lọ́gáyì èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù lórí ọ̀rọ̀ sọláàtì lọ́gáyì òun ni wípé ẹni tó bá kú síbi tó jẹ́ wípé kò sáwọn tí wọ́n kírun sí láàrin kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ni tó bá yẹ fún àwọn mùsùlùmí tí kírun sí láàrin ibi tó wà tó àdúrà lókùtẹ́ máa sí i tọ́ra àìmọye àwọn sàájò jíjẹ́ náà fúnra àfúnà tẹ́jáde láyé lọ́nà níbòmí tí ìṣe yí pé tí wọ́n dẹ̀ kírun sí wọn lára tí wọ́n gọ̀rọ̀ àwọn sàájò òde sílẹ̀ níbo la ti gbọ́ tí wọ́n ti kẹsàn sọ́ra láyé sí wọn lára tó èyí ń pàtàkì tó gbogbo àwọn tí ìṣara rẹ̀ tá a ti mú mọ́ tá a wá fẹ́ sọ̀dára rẹ̀ òǹgàn ní dáwà sílẹ̀. bí ọ̀rọ̀ márìjì náà mo kún mọ́tò ní màá mú ìyàwó mi lọ mọ́ láwọn yọ̀ǹda mo dẹ̀ dé ó di jọ́ kẹta bóyá twenty thousand naira tó yẹ lọ́wọ́ lọ́wọ́ àbí fifteen thousand naira àbí ten thousand naira mo dẹ̀ ra àwọn ẹran nǹkan kan mo dẹ̀ tún láàrin àwọn ẹ̀rọ ẹ̀jẹ̀ ajé mo ti ṣe dòkó lọ òlí màmí ṣé mo jáde pa òjíṣẹ́ àwọn sàbí ṣe ń tó súnmọ́ bẹ́ẹ̀ so but àmọ́ wò pé ó dìgbà ó bá pa màálù tó bá para fún mi ìbá amálàgbà rẹ̀ yóò jẹ gbèsè yóò yàwó yóò ṣe gbogbo ẹ̀ gbogbo ń jẹ́ ìta rẹ̀ àti wá ti bọ̀ bí ìbàdàn ẹgbẹ́ òun gángan lẹ́sìn nílẹ̀ ní wá rárá àgbàláda àgbàláda. kò fèrè ìdáyé kò sí tọ̀mù mùsùlùmí máa ń fọgbọ́n ọpọlọ ṣe gbogbo ẹ̀ ní tí mo fẹ́ dáwọ́lé ewúrẹ́ tọrùn wo mo fẹ́ gbà ń bẹ̀ ní ìbàdàn ẹ̀rí táyé bá mo bá rí méjèèjì gbà pẹ̀lú ìmọ̀ tí mi ì bá rí dáyé gbà tọ̀run ọmọ bọ̀ ǹjọ́ pàtàkì nu ọ̀fẹ́ ṣe kó ma bí ọba ṣe mọ ni mo bá ṣe pé ah ẹran nìkan ló rí pa tọ́wọ́ sọ̀fẹ̀ sí ọ̀yà ẹ̀jẹ̀ àjòkò ẹ̀jẹ̀ àwọn tí wọ́n dé ah, ẹ̀ tètè dé àsìkò báyìí la rí ó ti tán ó ti tán náà nítọ̀ ẹ̀ ṣàdúrà fún àwọn máa lọ máa lọ ayàwó láti gbogbo ẹ̀ gbogbo wọn náà wọn rán sí ìṣàlá rẹ̀ so n tí wàá sara rẹ̀ àwọn adabọ̀ra wa lọ́rùn àkírá àní gbalada ń jẹ so eh, ntọ́fà òun náà ni wípé ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ wa ó wà nínú ìgbèkùn ìtí àkọ́kọ́ ṣe ni pé ká tú ìgbèkùn tá a tọpọlọ wa bọ̀ ká tú lẹ̀ kọ́ra yẹ fúri dáadáa bọ́lọ́wọ́n ọba ti fi kọ́kọ́ lọ mùsùlùmí ìtumọ̀ sàlàfíà ọlọ́wọ́ bá kọ́kọ́ àwọn sí. lákùnrin ọ̀sán ẹ̀sán. àárọ̀ ayà. nọ́mbà tírì. sàlámù aleykum. wàhálà. náà. àwọn sísá mi wọn rẹ wọlé àti rẹ wọlé ẹ wọn rẹ wọlé. náà náà lórí ìbéèrè tèmi ìkànnù àwọn ọmọ ìyá ó mọ kí n sọ fáwọn fámìlì yìí pé kí èèyàn bá dìde jù pé ẹwà bèjì pé kìí ṣe ara ẹ̀ ara ẹ̀ fún ọlọ́wà kádàrà bèjì fún ó wá jù àwọn màmá rẹ̀ wá sí ẹwà níjọ akíkọ àfáwà wò pé à èyí tí àwọn ọmọ ìdíje wà kí ni tóun lè ṣe ó ní láti lọ da kẹrosínì five litres nínú pé káwọn èèyàn lè fi mọ́ jẹ àwọn èèyàn wá ń sọ pé n tó ṣe yóò dá o ó ní láti mọ excuse wa pé àwọn tí ń sọ fún wọn tẹ́lẹ̀ kò dáa pé kí nìkan pé torí ẹ̀ ló jẹ́ kí òun da kẹrùbìn yìí náà hmm. wà ń bí léèrè ni pé ṣé solution ni kí a da kẹrùbìn yìí káwọn yẹn lè fi. solution kan ó tún dá wàhálà mi rẹ̀ pàápàá tọ́rọ̀ bá ti rọ̀ mọ́ ọ̀rọ̀ àwọn òbí ọgbọ́dọ̀ tẹ̀ jẹ́jẹ́ tí wọ́n bá gbé sípè yóò mú. ok jùrẹ́jù a máa kà níbi ádámù mufadùá ẹni ọlọ́wọ́ bá ní. ó kú òní bụrụ torí wàhálà gbòòrò ó lọ fẹ́ ẹnu di ìlú ó ta tẹ́ǹtì síbẹ̀ ibẹ̀ ló ti máa ń sẹ̀sì ìyá rẹ̀ wá ó pè lákòókò ó wà lórí ìlú ta ní ń sùn irun mi ìyá mi irun mi ìyá mi ń lọ lágbájá ọ̀rá kò bá. ìyá lọ kọpẹ́ rẹ̀ arábìnrin kan bí ó bímọ wọ́n wá ń yà wọ́n lẹ́nu adaranjẹ kan ló fún un lóyún tó fi lóyún tó fi bímọ wọ́n wá tì mọ́lẹ̀ gbólélé yìí ti ṣẹlẹ̀ ó ní ó náwó sí tẹ́ǹtì ìjùrẹ́jù pé wọ́n ní ẹ̀ bó lè yẹn ṣe ti gbòòrò lẹ̀ tí wọ́n á máa lọ sẹ́nu odi ìlú tó nìkan lọ́mẹ̀sìn wọ́n bá tú tẹ́ǹtì rẹ̀ kò sí tí wọ́n fojú rẹ̀ rí wọ́n tà ní six pound mi pé ọwọ́ ti ba òun ọwọ́ màmá èpè ìyá òun ló ń jà lóhùn lórí wọ́n ṣe six pound wọ́n ṣe gbogbo ẹ̀ sọ́rọ́ ó ní kí wọ́n bi ọmọ léèrè wọ́n ní olórí kò ní oníranà kí làásọ kí ni sọ ọmọ tí wọ́n sẹ̀ bí ó wọ́n bi léèrè ọmọ bá sọ̀rọ̀ lágbájá ni bàbá òun tó túlẹ̀ ọ wà nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ níjọ́ tá a bí wọn torí láti fi fúri ẹni ẹni ẹlẹ́ni bọ̀tọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló kọ́kọ́ ṣẹlẹ̀ sí àdúrà èpè ya rẹ kọ́kọ́ jà lórí rẹ̀ náà tọ́rọ̀ bá ti kàn wọ́n èèyàn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn sàbí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ bá lọ sí jihad wọ́n sọ fún òjíṣẹ́ náà sàbí ah, wọ́n fẹ́ bá lọ jihad mo ti jáde nísìn àwọn èèyàn méjèèjì wọ́n bá ń sunkún wọ́n bá ń sunkún ah, òjíṣẹ́ lára sáà ní bó ṣe pa wọ́n lẹ́kùn lè padà bá wọn kó dùn wọ́n nú èyí ò jihad má bá wa jáde o. ó lè jẹ́ kí ni ó mú àkóbá wa ní jihad. ní nígbà tí wọ́n bá fẹ́ lọ sí jihad pa àwọn tí wọ́n bá fẹ́ lọ ẹni tó bá ṣe báyìí ẹni tó bá ṣe báyìí ẹni tó bá ṣe báyìí kọ́ ẹni tí ọba ti ṣe báyìí tí ọba ti ṣe báyìí irun láti nǹkan bí ọ̀sẹ̀ kan báyìí sẹ́yìn tá ni irun rẹ̀ ògún rége sí jàmọ́ nínú yín má bá wa lọ kọ́mọ yẹ pé yìnyín náà wàá fa igi wọ́rọ́kọ́ tí ó da ọbẹ̀ wa sínú náà tó gbogbo orúkọ máa tọ́lọ̀ bá ti dọ̀rọ̀ àwọn òbí méjèèjì èyí ń ṣe pàlẹ́kùtù pẹ̀lú wọn tọ́ bá yẹ pé ń fún wọn ní ẹ̀yìn tí ń kọ̀ǹfíǹsì wọn wọn ò kúrí tó jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹbọ ni